ìjọ mountain of fire prayer ministry mfm ti Pastor daniel olùkọ́yà tó jẹ́ olùdásílẹ̀ àti alákòóso ẹ̀ wọ́n mà ti fèsì lórí awuyewuye ńlá kan tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára lórí bí pásítọ̀ ìjọ náà kan èèyàn pásítọ̀ fẹ́mi jimoh bó ṣe fẹ̀sùn kan olùdásílẹ̀ ìjọ náà yan pásítọ̀ daniel olùkọ́yà wípé ó ti òun mọ́lẹ̀ ó fi ìyà jẹun lọ́nà àìtọ́ lórí pé òun bá olórí àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ nílé babaláwo àwọn jọ pàdé ńbẹ̀ tó sì ní fún nǹkan bíi ọdún ọdún mẹ́jọ ní pásítọ̀ olùkọ́yà ló fi fi ìyà jẹ òun nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ọkùnrin náà tó ṣe lórí ẹ̀rọ ayélujára youtube tó ti ń fọ́n káàkiri ìní wọ́n ní ọkùnrin náà pásítọ̀ fẹ́mi jimá ti jẹ́ kó dé mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn pásítọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ nínú ìjọ mountain of fire lòun àti pé ọ̀pọ̀ àwọn ẹbí òun ló jẹ́ ọmọ ìjọ náà ṣùgbọ́n tó ní lọ́jọ́ tí wàhálà òun bẹ̀rẹ̀ ní ọjọ́ tóun lọ sí ilé babaláwo tóun sì pàdé olórí àwọn ẹ̀ṣọ́ ààbò pásítọ̀ olùkọ́yà ní ilé babaláwo ó lóun wò pé pẹ̀lú bọ́kùnrin náà ṣe súnmọ́ pásítọ̀ olùkọ́yà kí ló wáá ṣe nílé babaláwo ó ní ṣùgbọ́n òun ṣe ọ̀rọ̀ náà lọ́rọ̀ àwo ọ̀rọ̀ àṣírí òun ò fẹ́ kí ẹnikẹ́ni gbọ́ nípa ẹ̀ òun fẹ́nikẹ́ni ó ní ṣùgbọ́n lójijì ni àwọn ọlọ́pàá wá gbé òun tó ń bẹ̀rẹ̀ sí ní máa lu òun lùkulù tó ń ṣe òun níṣekúṣe tó sì náà gbé òun lọ sí ilé pásítọ̀ díkè olùkọ́yà ó ní níbẹ̀ ni pásítọ̀ díkè olùkọ́yà lòun ti ń bẹ̀ pé kó bóun bẹ àwọn ọlọ́pàá náà ká fi òun sílẹ̀ ṣùgbọ́n tó ní pásọ díkẹ́ olúkọ̀yà ni àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn ni àti pé bóun bá fi lè lọ sílé ẹjọ́ tóun lọ jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn ìdígunjalè tá fi kó òun wọn yóò fi òun sílẹ̀ pásọ Fẹ́mi Jìmà ní nígbà tóun ò jalè tóun kò sì lu jìbìtì gẹ́gẹ́ bá ti fẹ̀sùn kó òun òun wò pé òun kò lè ṣerú ẹ̀ kódà ó nígbà tí wọ́n ṣe òun níṣekúṣe táwọn ẹbí òun tó lọ bẹ̀ pásítọ̀ Olúkọ̀yà oníṣe ni bàbá náà sọ pé àfi kí àwọn lọ kí òun lọ jẹ́wọ́ nílé ẹjọ́ ìpè lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn táwọn fi kàn òun kó sì tọrọ ìdáríjìn lọ́wọ́ òun àti ìjọ mountain on fire làwọn yóò tó pe lòun yóò tó pe onídàájọ́ láti fi òun sílẹ̀ pásítọ̀ Fẹ́mi Jimọ̀ní báyìí ni wọ́n ju òun sí ọgbà ẹ̀wọ̀n ní ọ̀nà ìtọ́ tó sì ní gbajúmọ̀ pásítọ̀ wòlíì ìjọ sẹ̀lẹ̀ kan tó ju òun náà sẹ́wọ̀n tó gbọ́ nípa òun nígbà tó ń sọ ìran fún pé ọjọ́ kejì ọjọ́ táwọn pàdé ni wọn yóò fi sílẹ̀ tí wọ́n fọkùnrin náà sílẹ̀ ló bá òun dá sọ̀rọ̀ náà tàbí fi òun sílẹ̀ nígbà tí ọ̀rọ̀ ti ń tàn káàkiri táwọn èèyàn ti ń gbé káàkiri ìjọ Monday on Fire ti sọ̀rọ̀ báyìí o wọ́n ní bàbá ńlá òpùrọ́ ni Fẹ́mi Jímọ̀ wọ́n fi àtẹ̀jáde síta nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ òfin ìyẹn legal department wọn yìí pé kò sí nǹkan tó jẹ́ òótọ́ nínú ọ̀rọ̀ Fẹ́mi Jímọ̀ wọ́n ní lóòótọ́ pásítọ̀ nínú ìjọ àwọn ṣùgbọ́n wọ́n fi ẹ̀sùn ìdigunjalè kan nì wọ́n ló lu pásítọ̀ wọ́n ló lu ìjọ Monday on Fire wọ́n ló lù wọ́n ní jìbìtì tí wọ́n sì lọ́rọ̀ náà ò tiẹ̀ kan pásítọ̀ Olúkọ̀yà rárá nítorí pé kò mọ nǹkan kan àwọn ọlọ́pàá ló ń ṣiṣẹ́ wọn wọ́n ní wí pásítọ̀ Fẹ́mi Jìmọ̀ṣe wá ń ba àwọn lórúkọ jẹ́ káwọn èèyàn má ṣe gbọ́ ọ̀rọ̀ náà wọ́n ní àwọn ọ̀tá àjọ Mountain of Fire bíi Maurice bíi Maureen Bàdéjọ àti bíi Fúnkẹ́ Àṣekún tí wọ́n ń ba àwọn lórúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára tí ilé ẹjọ́ ti dá wọn lẹ́bi tọ́nìkan tó sanwó ọ̀tàrà fún Mountain of Fire àwọn ló ń ti pásítọ̀ Fẹ́mi Jìmọ̀ tí wọ́n sì ní kẹ́nikẹ́ni má ṣe dá ọkùnrin náà lóhùn o nítorí pé pásítọ̀ Olúkọ̀yà kò lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ sí i lọ́dọ̀ àwọn ọlọ́pàá rárá àti rárá. thank you